وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيب أن يلقوا لوري إتوا السيرة النبوية الشريفة إتاء بسعي النبي محمد صلى الله عليه وآله وسلم kí yọ́nà Allah subhanahu wa ta'ala kó máa bá anábì sallallahu alaihi wasallam kó máa bá wọn ará ilé rẹ̀ kó sì máa bá wọn sàhábà rẹ̀ ní tí a bá gbàgbé ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ rọ̀ lórí <clears throat> ọmọbìnrin ẹlẹ́ẹ̀kejì anábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé òun náà ni Ruqayya asàlàyé fún wa pé Ruqayya yìí òun náà ni ọmọbìnrin ẹlẹ́ẹ̀kejì anábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ó ti wà nílé ọkọ síwájú síwájú kí anabi sallallahu alayhi wa sallam kí ó tó di òjíṣẹ́ ni ẹni tó jẹ́ ọkọ rẹ̀ nígbà yẹn òun náà ni ọtúbàtú bintu abi lahab ọtúbà ọmọ abu lahabi òun náà ni ọkọ rẹ̀ so látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí allah subhanahu wa ta'ala tó sọ ayà kalẹ̀ ó sọ súra kalẹ̀ lódì nítorí abu òun ló fa ntí ìkọrẹni sílẹ̀ tó fi dé láàrin. Ruqayya àti Utbat bin Abi eh, Lahab eh, òun ló fa tí ìpìyà fi ti dé láàrin wọn látara pé bàbá rẹ̀ ní òun ní lajú òun lẹ̀ ẹni tí bàbá rẹ̀ tí yáyà sọ̀kalẹ̀ fún bàtà bàtàbà lórí ohun tó ṣépè fóun tí ó sì máa bẹ lọ títà kí a mú fi dé pé òun nígbà kò fẹ́ kó wọ́pọ̀ wà nílé rẹ̀ gẹ́gẹ́ ìyàwó so ah, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìtàn kó yé wa pé nígbà tí Ruqayya tí ó fi fẹ́ Utba yìí uh, àsìkò tí wọ́n jọ lò pẹ̀lú ara wọn kí àyà yóò tó sọ̀kalẹ̀ àsìkò kékeré ni uh, tó fi débi pé kọ́dà kò tiẹ̀ tí wọlé tọ̀ kò tí ì bá lájọsìmọ̀ kankan so ọ̀nà ni afáwa Ibn Kathir uh, afáwa Adh-Dhahabi nínú Siyar A'lam al-Nubala àwọn sọ fún wa pé fafaraqaha qabla ad-dukhul síwájú kó tó wọlé tọ̀ ọ̀nà ló ti kọ́ kalẹ̀ so nígbà tó wá kọ́ kalẹ̀ tán lásìkò tó kọ́ kalẹ̀ yìí ẹ̀rí Islam ọ̀nà ní tó ṣẹlẹ̀ sí pẹ̀lú Abu Lahabi ìṣẹlẹ̀ so wà aslamat ma'a ummiha arábìnrin tá à ń sọ̀rọ̀ kọ́yà yìí ó gba islam níbẹ̀rẹ̀ islam náà pẹ̀lú màmá rẹ̀ tí ń ṣe Khadijatu bintu Khuwaylid radiyallahu anhuma wa akhwatiha ó gba islam pẹ̀lú àwọn tí wọ́n jọ jẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin àti lọ́kùnrin wọ́n jọ gba islam ni thumma tazawajaha Uthman lẹ́yìn gbà yẹn Uthman bin Affan radiyallahu anhu tó wá fẹ́ Ruqayya ìgbà tí Usman tó fẹ́ Ruqayya yìí a rí pé aṣọ fún apé níbẹ̀rẹ̀ Islam náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Ruqayya ó wà lára àwọn tí wọ́n sìnrìn àjò ó sìnrìn àjò pẹ̀lú Usman lọ Habasha nígbà hijira lárakọ̀kọ́ àti lẹ́lẹ́kejì tí wọ́n kọ́kọ́ ṣe kó tó di pé hijira Madina dé wọ́n jọ ṣe ìrìnàjò lọ́nà nígbà tí wọ́n fi yà jẹ wọ́n nígbà tí yà pọ̀ so àwọn náà wà lára àwọn tí wọ́n ṣe ìrìnàjò Ruqayya yìí ó bí ọmọ kan fún Usman ibn Affan radiyallahu anhu tí ọmọ náà jẹ́ Abdullah tòótọ́ jẹ́ pé orúkọ kúníyà tí wọ́n máa ń pe Usman ibn Affan tọ́mọ ní Abu Abdullah ọmọ yìí náà òun náà ni wọ́n máa fi ń pè àmọ́ gẹ́gẹ́ bí ìtàn ṣe fi yé wa ọmọ yìí tí ń ṣe Abdullahi ọmọ yìí ò ju ọmọ mẹ́fà lọ tí Allah subhanahu wa ta'ala fi ní kí títán kó dé sọmọ yẹn látara ìgbà tí ìtàn sọ fún wa pé nàkọ́rọ̀hù díkùn fi wájìhì pé adìẹ ó sá ọmọ yẹn jẹ lójú so látara bẹ́ẹ̀ òun ló sì sábà bí n tí ọmọ yìí fi kú so lẹ́yìn ìgbà tí wọ́n darí hijira láti habasha tí wọ́n padà sí maka tán fún mahajara ti ilẹ̀ madina ti bàdá usman ọ̀kọ́yà yìí òun náà ṣe hijira lọ sílùú madina lẹ́yìn ìgbà tí usman ti kọ́kọ́ lọ lẹ́yìn ìgbà tí Usman lọ ti Madina lẹ́yìn ìgbà yẹn òun náà ṣe hijira lọ sí ìlú Madina wà maridat Qubayla Badr so àárẹ̀ kan wá ṣẹlẹ̀ àárẹ̀ ṣẹlẹ̀ sí Ruqayya yìí ó rẹ̀ síwájú kó tó di pé ogun Badr nígbà tó ogun Badr ẹ̀rí pé ogun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jà nínú Islam òun náà ni ogun Badr so ogun yìí síwájú ó kù díẹ̀ ogun yìí kó ṣẹlẹ̀ òun náà ni àárẹ̀ yìí dé sí Ruqayya tí ń ṣe ìyàwó Uthman ibn Affan radiyallahu anhu so látara bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ fún Uthman pé a ah, ìwọ ò ní lè tẹ̀lé wa lógun so anabi sallallahu alayhi wa sallam ní pé Uthman wọ́n dúró tì í kó máa tọ́jú ẹ̀ káwọ́ máa lọ sí káwọ́ máa lọ jagun watuwufiyat walmuslimuna bibadr so Ruqayya radiyallahu anha lásìkò tá à ń sọ yìí òun náà ni Ruqayya kú tó jẹ́ pé àwọn mùsùlùmí wọ́n bẹ ní ojú ogun bad tí wọ́n jagun lọ́wọ́ tí wọ́n rí àrànṣe látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ sì ti ṣẹlẹ̀ ńlẹ̀ tí anabi sallallahu alayhi wa sallam tí ó mà pé nǹkan kan ó ti ṣe ọmọ òun so ìṣẹ̀lẹ̀ yìí eléyìí ẹ̀kọ́ ó tún wà ń bẹ fún wa wípé anabi sallallahu alayhi wa sallam tí Allah subhanahu wa ta'ala rán sí wa anabi ò ní máa kọ̀kọ̀ àbí tí Allah subhanahu wa ta'ala tó bá fi máa so látara bẹ́ẹ̀ òun náà ni irú ìtò ṣẹlẹ̀ sí Ruqayya yìí tó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam kò sí ilé tí ṣẹlẹ̀ ibi ṣẹlẹ̀ anabi ò sì máa kọ́dà ara òfò anabi lójú ogun tábà wá sọ pé ah kọ́dà ara ti wàá rò fún kò sí nǹkan tí ń jẹ́ o ara òrò fún anabi sallallahu alaihi wasallam nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ tí àwọn mùsùlùmí tí wọ́n rí àrànṣe láti ojú ogun yìí ẹni tó kọ́kọ́ wá sílùú Madina láti wá fún àwọn èèyàn ní ròdùnú òun náà ni Zaid ibn Haritha radiyallahu anhu òun kọ́kọ́ wá sílùú Madina pé á ah, tọ́ ẹ jẹ́ ká wá fún àwọn èèyàn ní ro ìpè tọ́ àti wíni àwọn àwọn lójú ogun o àmọ́gbà tí ó dé lù Madina láti pé kóun wá fún wọn ní ròdùnú ìró ìbànújẹ́ ìró pé ọmọ anabi sallallahu alayhi wa sallam ti kú òun náà ló bá òun náà lòun náà kọ́kọ́ bá pàdé wajadahum qad sawaw qad sawaw ala qabriha at-turab kọ́dà ó bá wọn tó yẹ pé wọ́n sì dá ìpẹ́ bó sàárè Ruqayya wọ́n dá ìpẹ́ bó tán kò pẹ́ òun náà ni ó dé so eléyìí òun náà ni bí Ruqayya tó jẹ́ ọmọ anabi sallallahu alayhi wa sallam bí bóun náà ṣe kú nù so nígbà tí Ruqayya yìí nígbà tí Ruqayya yìí wá kú tó kú tán tí anabi sallallahu alayhi wa sallam tànàbí wá darí ojú ogun Badr bàtà anabi ò da ojú ogun Badr anabi bá ọ̀fọ̀ eléyìí lẹ̀ ọba kọ́ ọmọ rẹ̀ ti kú so kí anabi ṣe àtànàbí dé anabi wá mú ẹni tó jẹ́ ọmọ anabi sallallahu alayhi wa sallam lóbìnrin ẹlẹ́ẹ̀kẹta tá a mọ̀ sí Umm Kulthum anabi wá ní tọ́ Uh, Umu Kulthum uh, olókùtà nàbí sallallahu alayhi wa sallam tó fi sùkú tó wá fi fún Uthman ibn Affan tó gbé Umu umm Kulthum yìí òun náà ti lọ́kọ tẹ́lẹ̀ uh, síwájú kí Islam tó dé kọ́dà ẹni tó Umu Kulthum yìí fẹ́ Utayba ló fẹ́ ọmọ Abu Lahab ló náà fẹ́ Utayba tó Abi Lahab òun náà ni ẹni tó jẹ́ ọkọ tiẹ̀ náà tí ń jẹ́ àbúrò fún ọtúbà èyí ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ so ìgbà tí anabi sọ tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ láti túra láti túká tó náà ti di mùsùlùmí so anabi sallallahu alayhi wa sallam ó wá fi fún Uthman ibn Affan radiyallahu anhu so látara ìdílé yìí òun náà ni wọ́n fi sọ Uthman ibn Affan ní dhunnurayn dhunnurayn ẹni tí ó ní ìmàlẹ̀ méjì. so ìmọ̀lẹ̀ méjì tó ní òun náà ni pé àwọn ọmọ ànábì lóbìnrin méjèèjì ló fẹ́ kò sẹ́nìkan tó òṣèrú ẹ̀ kò sẹ́nìkan tí Allah subhanahu wa ta'ala sá lẹ́sàárú ẹ̀ Uthman ibn Affan òun nìkan òun náà nìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ sí. nínú ẹ̀kọ́ tí ń bẹ fún wa látara eléyìí òun náà ni tún allahu Uthman a pé ó fẹ́ ọmọ anabi méjì ó so ó fẹ́ ó fẹ́ Ruqayya lẹ́yìn ìgbà yẹn tó wá fẹ́ Umm Kulthum eléyìí ìdájọ́ ṣẹ̀ríà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa òun náà níbi tábàlọ́wọ́ náà al-Qur'an a rí pé ìgbà tí Allah subhanahu wa ta'ala ń ka àwọn obìnrin tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ wọ̀ fún wa tá a gbọ́dọ̀ anabi sọ pé Allah subhanahu wa ta'ala ni wa an tajma'u bayna al-ukhtayn illa ma qad salaf ó nínú tá a ṣe fún yín òun náà ni pé kẹ wá láyàláyà kẹ wá mú tẹ̀gbọ́ntàbúrò ọmọ ìyá kan àbọ̀mọ bàbá kan àbọ̀mọ ìyá kan ọmọ bàbá kan káwá kó àwọn méjèèjì papọ̀ sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó pé wọn náà lọ kọ àwọn méjèèjì so eléyìí haram ni èèwọ̀ ni so Allah subhanahu wa ta'ala sọ fún anú àyà yìí pé illa ma qad salaf àyàfi èyí tẹ́ ẹ ti ṣe kọjá nígbà ìmọ̀ èyí tẹ́ mà tẹ́ ẹ fi ṣe so eléyìí ó ń túmọ̀ pé àwọn ìdí wọn ti ṣe kọjá àwọn oníṣìn kò sẹ́sẹ̀ mẹ́ fún wa nítorí pé wọ́n mọ̀ ni àmọ́ lẹ́yìn ìgbà yẹn ó ti dèwọ̀ fún yà àmọ́ gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ṣe wá gbé fún wa pé èèwọ̀ ni fún wa pé ká kó àwọn méjì papọ̀ lásìkò kan náà ṣẹ̀ríà tún ṣe lẹ́tọ̀ fún wa pé báwọn méjì òbí kan bá lọ èèyàn lè fẹ́ mi àbí kan bá kú èèyàn lè fẹ́ mi so gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sí Usman ibn Affan so eléyìí ní sinta bá wo láwùjọ wa àwọn yẹn máa wo pé ah irú ìwà eléyìí kọ́dà àwọn yóò tún wà káàkùn kàmí tó ó fẹ́ gbọ́n gbàdẹ́gbẹ́ kú tán ọba fẹ́ àbúrò àbúfẹ́ àbúrò nígbà tó wá kọ àbúrò lẹ̀ tán ló wá ló pé ẹ̀gbọ́n òun ló tún wá fẹ́ so eléyìí kò sí nǹkan kan tó tako nínú sharia islam a sì gbọ́dọ̀ sọ ọ́ di èèwọ̀ fúnra wa a gbọ́dọ̀ sọ ọ́ di nǹkan tí ò bá àwùjọ mu torí àwùjọ ní ọ̀pọ̀lọpọ̀ náà máa fi ń nǹkan pé ah, eléyìí lọ́kùnrin bá àwùjọ wa mu sáwọn èèyàn ní mo wá kẹ́fín ṣe àbúlọ́wọ́ ní inú kú àbúrò rẹ̀ ní àbúlọ́wọ́ ní kú ẹ̀gbọ́n rẹ̀ ní so gbogbo eléyìí ṣẹ̀ríà tó bá ti gbé ìdájọ́ kalẹ̀ fún wa agbọ́dọ̀ gbà tọwọ́ tẹsẹ̀ agbọ́dọ̀ gbà pé orí ńláńlá òun ní bẹ́ẹ̀ fún wa so pé agbọ́dọ̀ gbà pé orí ńláńlá òun ní bẹ́ẹ̀ fún wa pé tí ẹ bá sórí ń bẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam kò ní tọ́ka wá sí irú nǹkan báyẹn kò sì ní ṣe ní ẹ̀tọ́ fún tí anabi sallallahu alayhi wa sallam tó fi umu kulthum náà tó fi fún Uthman ibn Affan tí fi jẹ́ Dhul-Nurayn so umu kulthum yìí òun náà pẹ́ pẹ̀lú Uthman ibn Affan tí Allah subhanahu wa ta'ala fi ní kí títàn débà náà èyí ò ní ọdún kẹsàn-án lẹ́yìn ìgbà tí lẹ́yìn hijira ní inú oṣù Sha'ban òun náà ni umu kulthum òun kú nígbàtí Ummu Kulthum yìí tó wá kú anábì sallallahu alayhi wa sallam látara ìwà Uthman ibn Affan anábì wa sọ̀rọ̀ kan jáde lẹ́nu níjọ́ yẹn ìwáyà mi sọ fún wa pé anábì sallallahu alayhi wa sallam ní law kanat indi thalithatun lazawwajtuha Uthman anábì sallallahu alayhi wa sallam ní tí n bá tún ní ọmọ ẹlẹ́ẹ̀kẹta ni yàrá tí n bá tún lóbìnrin tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹta a rí Zainab ti kú a rí Ruqayya ti kú a rí i pé eh, Umm Kulthum òun náà lẹ́lẹ́kẹta ọmọ tó kú àmọ́ kí lànà bisọ̀ láwà alẹ́ òsàlám gbà lérò pé tó bá jẹ́ pé mo bá ní ẹlẹ́kẹta ni so ìtumọ̀ rẹ̀ náà ni pé tó wáyé pé kan bá tó kù lẹ́yìn eléyìí hmm, tó wà láì tí ò tí ì torí pé wọ́n ti bí Fatima náà gbà yẹn Fatima bintu Rasul sallallahu alayhi wa sallam àmọ́ nígbà yẹn Fatima ti fẹ́ Ali òun ti wà nílé ọkọ kò rọrùn ká nàbí sallallahu alaihi wasallam wà ní tọ́kí Fatima kú nílé ọkọ tó ti wà kó wá fẹ́ Uthman òun náà nàbí sọ pé sallallahu alaihi wasallam ìpè law kanat indi salisatun lazawajtuha Uthman tó wáyé pé wọ́n bá ní ọmọ ẹlẹ́ẹ̀kẹta ni yàní tọ́mọ mi bá tó kú nílẹ̀ ni tí ò tí ì lọlé ọkọ anabi ni lazawajtuha Uthman anabi ni kọ́dà ọmọ yẹn Uthman ìbá tó fi fún un pé tó bá tún tó bá tún tó bá tún tí bá tún nímì lẹ́yìn ẹ̀yìn bá tún fún ìwáyà míì sọ fún wa gan wípé ànábì ní làwùkún na aṣọ ànábì ní tó wáyé pé mo bá ní ọmọ obìnrin mẹ́wàá ni tí wọ́n tó mẹ́wàá làzà wáyé tó hún ná Usman ànábì sallallahu alaihi wasallam ní gbogbo wẹ́yẹ́yẹ́ òun ni bàbá fi òun ni bàbá fi fún Usman ibn Affan ìpè a bí kan bá ti ń kú tí kan kú ìdí tún fi fún Usman tí kan bá tún kú ìdí tún fi fún Usman kọ́dà so eléyìí òun ni Umm Kulthum ti ń jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹta nínú ọmọ anabi sallallahu alayhi wa sallam nígbàtí Ummu Kulthum yìí radiyallahu anha gbàtọ́ wa kú anabi sallallahu alayhi wa sallam anabi sunkún àrífà anabi òsínlé nígbàtí zainabu nígbàtí Uqayya kú àmọ́ anabi ń bẹ́ẹ̀ nígbàtí Ummu Kulthum nígbàtí òfikú lásìkò yìí anabi sallallahu alayhi wa sallam anabi sunkún anabi ìbànújẹ́ so eléyìí ẹ̀kọ́ ni fún wa pé ẹ̀dámọ́ tí Allah subhanahu wa ta'ala dámọ́ wa òun náà ni pé tí ẹni tí a bá fẹ́ràn ẹni tó bá jẹ́ èèyàn tó súnmọ́ wa so tí lóyún bẹ́ẹ̀ bá kú ìbànújẹ́ yẹn máa mú yàn sunkún ẹ̀yẹ́ máa ń sunkún kò sí ìgbà tó burú mi kéèyàn sunkún àmọ́ tí wọ́n kọ̀ fún wa nínú ẹ̀sìn òun náà ni àníyáhà òun náà ni ẹkún àrò ká máa pariwo ká máa sunkún ká máa sọ̀rọ̀ ká máa sọ pé ẹni tó kú yìí aláàánú yàn ló lọ kama máa ké bígbà tó jẹ́ pé kò sí ọba Allah subhanahu wa ta'ala tí ó sànù wa máa ń gbà tẹ́ni lọ so eléyìí wọn náà ń pè ní àníyáha wọn náà ní tí Islam harama fún wa àmọ́ ká sunkún kó mi ọmọ jáde lójú yẹn kínú yẹn ọmọ bàjẹ́ eléyìí àdámà nígbà tí ìkànnà ọmọ anabi sallallahu alayhi wa sallam Ibrahim nígbà tí Ibrahim kú nígbà tí Ibrahim kú anabi sunkún anabi sunkún tó mi jáde lójú anabi sallallahu alayhi wa sallam ìkànnà ọmọ sahaba ọmọ sahaba anabi pé wa anta ya rasulallah. Ah, ìrà anábì náà ló tún wá ń ṣe báyìí ìwọ tí ó rí wa tá a máa sunkún tó máa tó ẹkọ máa rẹ̀ wá dákẹ́ wọn náà ló tún wá ń ṣe báyìí anábì sallallahu alaihi wasallam wa ní innal aina tadma anábì ní ojú ní dami yàní bójú bá bí ọkàn bá bínú bá bí nǹkan tí ó tẹni lọ́rùn bá ṣẹlẹ̀ sí tí nǹkan tó banújẹ́ bá ṣẹlẹ̀ sí ojú ó máa dami wal qalba yahzan ọkàn ó sì máa banújẹ́ wa inna li firaqika Ibrahim lamahzunun anabi ni àmọ́ o a ikú tí wọ́n ibrahim kú yóò inú wa bàjẹ́ púpọ̀ so anabi sọ́nà rẹ̀ wáyà mi gan pé wala naqulu illa ma yurdi rabbana anabi ni àmọ́ o tó ti bẹ́ẹ̀ nǹkan kan ní jáde lẹ́nu mi ní sọ kankan jáde lẹ́nu àyàfi nǹkan tí allah subhanahu wa ta'ala tó yọ́nú sí ìníwí ikú lẹ́nu so ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ti ibrahim ni àwọn gbà tí ó mú kòsóòmù náà kú anabi tó sunkún gẹ́gẹ́ bí ó sì wà nínú hadithu tó wà nínú sahih al-bukhari hadithu 1342 nínú hadithu anas bin malik radiyallahu an anas bin malik radiyallahu an olóòsọ fún wa tó sàlàyé ìgbà tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ fún wa qala shahidna binta rasulillahi sallallahu alayhi wa sallam ó ní a wà níbi janaza ọmọ anabi sallallahu alayhi wa sallam ìkànnù ọmọ anabi tó kú so ọmọ ọkọ̀ pé umu kulthum ni níbí ẹtì báyọ̀ nísìn àmọ́ mú kùsùm náà ni ó ṣẹlẹ̀ sí nítorí pàṣẹ fún wa pé ànábì ò sínlé nígbà tí Zainab àti eh, Ruqayya fi kú so eh, Fatima sì kúrú yà ànábì sallallahu alayhi wa sallam Anas bin Malik radiyallahu an ó wá sọ fún wa pé wa Rasulullahi sallallahu alayhi wa sallam eh, jalisun ala al-qabr ó lọ ànábì wá jókòó lórí sàárè báyìí yàní wọ́n gbé sàárè tán ànábì wá jókòó níbi orí sàárè yẹn ó ní fara'aytu aynayhi tadma'an olóhùn wa rí tí ojú anabi sallallahu alayhi wa sallam méjì wá ń dami omi wa ń bọ́lẹ̀ lójú anabi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó ní faqal anabi wa sọ níjọ́ yẹ pé hal fikum min ahadin lam yuqari fil layla anabi ní ìjẹ́ ń bẹ́ nu yín ìjẹ́ ń bẹ́ nu yín tí ò ṣe kíni tí ò almuqarafa méjì ni àwọn olùmọ̀ sí almuqarafa àwọn olùmọ̀ mi sí pé ẹ̀ṣẹ̀ ni ìpè ìjẹ́ ń bẹ́ẹ̀ nú yín ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ mọ́júmọ́ yìí tó mọ̀ kó dáhùn lójú òun ò dẹ́ṣẹ̀ mọ́júmọ́ lẹ́yìn tẹ̀wá ń bẹ́ẹ̀ tẹ̀wá ń bì bẹ́ẹ̀ ni ìtumọ̀ míì tí al ní tí àwọn olùtumọ̀ hadith míì tí wọ́n ṣàlàyé fún wa pé ìtumọ̀ náà ni pé al-jima' ìpè ànábì béèrè pé ǹjẹ́ ń yín ẹni tí ò súnmọ́bìnrin rẹ̀ lálẹ́ ǹjẹ́ ń yín ẹni tí ò súnmọ́bìnrin mọ́júmọ́ so anabi béèrè yìí ọ̀rọ̀ yìí bàtà anabi sallallahu alayhi wa sallam béèrè فقال أبو طلحة أبو طلحة رضي الله عنه ونواصف النبي صلى الله عليه وسلم في أنا ولمي ميتاريو إن لا جسف قلويا ومجمع لوني أبي ká إن ìǹtẹ́sẹ̀ مجمع لوني so uh, wata nabi wa sọ báyìí tó wá sọ báyìí fa nabi sallallahu alaihi wasallam uh, fa anzala fi qabriha anabi oh, wa sọ fún pé fa anzil fi qabriha anabi nítọ̀ wọ́ sọ̀kalẹ̀ sínú sàárè so bàtọ́ wá sọ̀kalẹ̀ sínú sàárè fa nazala fi qabriha fa qabaraha wọn wá sọ̀kalẹ̀ sínú sàárè wọn wá gbé Umm Kulthum radiyallahu anha wọn wá gbé sínú sàárè so eléyìí àwọn onímọ̀ wọ́n tún yọ ìdájọ́ kan gbòógì lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lára bí wọ́n ṣe sin Umm Kulthum yìí radiyallahu anha kí ni ìdájọ́ táwọn onímọ̀ yọ níbẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹni tí ó gbé obìnrin sínú sàárì tí ó sọ̀kalẹ̀ sínú sàárì so ìyẹn kìí ṣe túláàsì ni pé kó jẹ́ àwọn tí ó jẹ́ maharimu rẹ̀ kò jẹ́ pé túláàsì ni kò jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àbí kò jẹ́ àbúrò rẹ̀ àbí kò jẹ́ ọkọ rẹ̀ kì ṣe túláàsì alákọ̀ọ́kọ́ nínú ìdájọ́ tí wọ́n yọ so ẹlẹ́ẹ̀kejì nínú ìdájọ́ tí wọ́n yọ ń bẹ̀ òun náà ni pé kárí pé ọkùnrin míì tí ó bá gbé e síbẹ̀ tí ì ṣe ẹbí rẹ̀ kò jẹ́ pé irú ń tánàbí sallallahu alaihi wasallam béèrè yìí a gbọ́dọ̀ káwa náà wá díẹ̀ síwájú ká tó ṣe kíni ká tó gbà kẹni ògbé e. ìpè ká béèrè pé hal fiikum min ahadin lam yuqari fil layla ǹjẹ́ nìkan bẹ́ẹ̀ nínú yín náà ẹ̀yọkùnrin tẹ̀ wá ń bì lónìí tí ò lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ mọ́júmọ́ so irú àwọn yẹn àwọn láti kún ó sọ kalẹ̀ sí inú sàárè so tá a bá lọ wò ó a rí i pé kí ni hikma kí ni ọgbọ́n tó wà ń délé yìí òun náà ni pé obìnrin tí èso obìnrin èèyàn ṣètọ́ ni máa ń káàkiri nínú ẹ̀jẹ̀ ọmọnìyàn ni ẹni tó ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ mọ́júmọ́ ó rọrùn kí ṣètọ́ ni máa gbé àwọn nǹkan kan míì sí ilé mi látara pé ó fọ ó gbé obìnrin tí èso obìnrin rẹ̀ so eléyìí nínú hikma tí ó wà nínú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní so eléyìí òun náà ni bí Umm Kulthum radiyallahu anha àmọ́ òun kò bímọ kò bímọ kankan wàlá fún Uthman wàlá fún Utayba tó kọ́kọ́ fẹ́ síwájú kí ó tó fẹ́ Uthman eléyìí òun náà ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọmọ anabi sallallahu alayhi wa sallam lóbìnrin tó jẹ́ pé wọ́n lọ lé ọkọ pẹ̀lú ìyọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àsìkò tó ti lọ tó bá di ní ìjọ mẹ́jọ a máa tẹ̀síwájú Ah, nínú nínú ọ̀rọ̀ lórí ah, àwọn ọmọ anabi sallallahu alayhi wa sallam lóbìnrin ẹnìkan tó kù tí a sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni fatimatu binti rasulillah sallallahu alayhi wa sallam so ah, òun láàbí kẹ́yìn ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn ọmọ anabi sallallahu alayhi tí wọ́n lọlé ètò bímọ nù wọn àwọn ètò bímọ nù wọn á sọ̀rọ̀ nípa àwọn náà níwọ̀nba ká fi mọ̀ wọn ká àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam torí pé àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam èèyàn agbọ́dọ̀ mọ̀ wọn ni nítorí pé Allah subhanahu wa ta'ala ó pè wọ́n ní ummahatuna ó ní wa azwajuhu ummahatukum wọ́n láwọn ìyàwó anabi ti rí ìyá yín ni wọ́n o so so wa bọ́ ó bójú mu àbúbálà ká ìmú kọ́mọ ọmọ dáyà rẹ̀ so agbọ́dọ̀ mọ̀ wọn ká mọ̀ wọn délédélé ko pẹ̀lú yanda Allah subhanahu wa ta'ala tó bá di jọ́mẹ́jọ ama balo ni biti ade àbí Allah subhanahu wa ta'ala kuma sa ce alaikum agoye sene fún hada wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk